لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد الحمد لله الذي أمرنا بحفظ اللسان وعلى نبينا محمد الصلاة والسلام وعلى آله وأصحابه رضوان الرحمن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí adúpẹ́ ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa sọ àwọn àwa ká máa sọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa nítorí ká má bàa lùgbàdì àdánwò àti wàhálà tí ìsọkúsọ àtọ̀rọ̀kọ̀rọ̀ tí máa ń kó bá ní nílé ayé tá a wà yìí àtijọ́ àlùkìyàmọ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọba tí ó dá wa ó dá wa tán nínú àwọn ẹ̀bùn tó bùn wa òun náà láwọn adúpẹ́ lérí ẹ̀ ẹni tí ó láwọn àbẹnitọ́ láwọn táwọn rẹ̀ òṣìṣẹ́ ilé ayé yóò lè rọrùn fún ìdààmú ọ̀pọ̀ ọba tó wá ṣàánú wa tó ní ká máa sọ̀rọ̀ káwọn èèyàn máa gbọ́ adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbí wa Muhammad kọ́bà àwọn ará rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni hefsul lisani wa afatuhu àwọn àdánwò tí ọ̀rọ̀ sísọ máa ń kó bá ní àti àkíyèsí ọlọ́run ọba Allah tó pè wá sí lérí ká máa sọ àwọn àwà gbogbo ń tábá fẹ́ sọ ká máa máa sọ̀rọ̀ ká tó máa ronú ọlọ́run ọba ní ká máa ronú ká tó máa sọ̀rọ̀ nítorí ká má bàa lè gbàdí àdánwò nílé ayé ń bí àtijọ́ alìkìyàmọ̀ fàyínà min ni'amillahi ta'ala nínú àwọn àánú ọlọ́run àti ìdẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run ṣe fáwọn ẹrú ẹ̀ òun náà ni ni'matul lisan òun náà ni àánú ìdẹ̀ra àwọn ọlọ́run bá sọ fún wa wípé òun fún aláwọn náà ká máa fi ṣe àǹfààní fúnra wa bóyá fẹ́ fi sin ọlọ́run ni o àbá fẹ́ fi máa yanjú àwọn bùkátà wa sílé ayé àwọn yìí kan méjìlẹ̀ yìí máa fi ṣe ọmọ fi yanjú àlámàrí rẹ̀ ọ̀fẹ́ gbàṣẹ́ ọ̀fẹ́ báyàn sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà ọ máa lò ó láti máa fi rántí ọlọ́run láti máa fi sin ọlọ́run tó láwọn àjọsìn kan bẹ tó jẹ́ pé ìbàdá tún kàwìlìyà àwọn àjọsìn tó ní ṣe pẹ̀lú àwọn ni àwọn la ṣe bí ká máa dárúkọ ọlọ́run ọba ká máa ka Kùránì ẹ̀rí àwọn yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tó lọ́n ṣe fún wa ọlọ́run bá wá ń sọ fún wa yí pé báàbá mọ̀ pé ó yẹ ká dúpẹ́ òun ó ṣàlàyé fún wa àwọn ìdẹ̀ra tí ń bẹ lára wa tá a ṣàkíyèsí ẹ̀ nínú àwọn ìdẹ̀ra náà ọlọ́run dákọ̀ àwọn ń bẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní alam naj'al lahu ọlọ́run ọba ní ọmọ èèyàn ṣé kò ní dúpẹ́ ni àbáwọ̀ ọlọ́run ká fún ní ojú méjì tí fi ń rí náà àṣẹ níta ń wọlé àgbójú lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá ní sọmọ èèyàn ní dúpẹ́ ni walisanan wa shafatayn ṣe báwọ̀ ọlọ́run ọba la fún ní àwọn tí fi ń rọ̀rọ̀ sọ a tún fún létè méjèèjì àfi ṣe fún àwọn ètè méjèèjì òun ni fún àwọn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátá wá máa lọ máa bọ̀ mọ̀ ń bọ̀ tí ọba sí àwọn kò lè ṣe sọ ẹ máa ògbà tí àwọn bá ń dùn yàn àwọn èèyàn nígbọ́ téèyàn wí Allahu akbar wọ́n ní àgbọ́n tó ń wí sọ̀rọ̀ jáke ọlọ́run àbíọ́ àdánwò tí báyàn tí àwọn fi gé àbí táwọn fi ń bẹ nínú ẹnu tí ò ní ṣiṣẹ́ kọ́lọ́mọdé ọbẹ̀ nìkọ̀ọ̀kan wà ọlọ́run ọba wa nínú ayà yìí láti rí pé ọlọ́run bá ńlá ń pe asákìyèsí pé òun fún wa lójú òun fún wa létè òun sì fún wa láwọn ká máa dúpẹ́ o ká sì jẹ́ ọjọ́ irinṣẹ́ rí tá lò suratul balad ayà ẹlẹ́kẹ̀ẹ́jọ àtẹlẹ́kẹ̀ẹ́sán alìsánú ìsọ́bíbo àsàádẹ́ta àdùnìyàwíyá ويسبب البلاء في الدنيا والآخرة wọ́n ní àwọn wa yìí ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sùn wa wọ́n ní ká lè mójútó torí í máa ń ṣokùnfà oríire fún èèyàn nílé ayé àtọ̀run í sì máa ń ṣokùnfà wàhálà wọ́n ní ọ̀rọ̀ náà lọ sọ ó sì sọ ni ìbá ti sọ̀rọ̀ ọlọ́mọdé á sì sọ o ẹlẹ́mi ọ̀sán kẹ́lẹ́mà kan ayé ló sì bàjẹ́ àwọn yóò máa wá túnṣe wọ́n túnṣe tì kẹ́lẹ́mà ẹ̀ kan tó sọ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nítorí oyé wa rí pé ẹ̀sọ́ àwọn yín o ṣe tó bá dẹjọ́ alìkìyàmà gbogbo tẹ bá fa àwọn yín sọ àwọn gangan fún rẹ̀ ní ó dìde ní ọmọ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní yawma tashhadu alayhim alsinatuhum ọlọ́ọ̀bá ní tó bá dẹjọ́ alìkìyàmà gbogbo àwọn àtọwọ́ wọn wà arjuluhum àtẹ̀ṣẹ̀ wọn bima kanu ya'malun látara tí wọ́n fi dá lára àwọn àrẹ dìde mọ́ ọlọ́run ìgbélágbájá tàdáwò bá ìwọ lọ sọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń sábàbí tàdáwò fi bá suratu an-nur aya 24 lidhalika ja'at nususun kathiratun min al-Qur'ani wa sunnah

lẹ́gbẹ̀ẹ́ tún àtẹ̀gbẹ́ òsìn ọ̀kan máa kọsẹ́ rí ọ̀kan máa kọsẹ́ bí lónà tí wọ́n máa kọ sílẹ̀ ìdí máa ń jẹ́ lẹ́nu yín bóyá dáadáa àbí àìdáa ọlọ́wọ́n bá ní máa yẹ lé fíìsù mi nǹkan olé ilé aládé ìrọ̀kí ìbùn àti ẹ̀dẹ́ ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan náà ẹ̀dá ọlọ́run tí ó fọ̀hún báyìí àfi kí àwọn màláìkà tí wọ́n mọ̀ nǹkan dè mọ́lẹ̀ tí wọ́n mọ̀ nǹkan kọ kún ti kọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìsìn lọ́wọ́ ìyàwó màláìkà sì ń kọ́lẹ̀ mo bẹ̀rẹ̀ ọ̀ nínú àánú rẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀sọ́ dánábí ọ̀sọ́ kọ́lọ́mọjọ jáde lẹ́nu mi àti níbi àti níbò míì gbogbo ohun téèyàn bá ti ń sọ wá wọn ti kọ́lẹ̀ máa lọ wọn ti kọ́lẹ̀ torí wá ń gbà mí ìmọ̀ pé èèyàn pè yàn wá jẹ́ ni wọ́n sì kọ́ wá yẹn wọ́n kọ́lẹ̀ máa lọ yẹn máa lọ rẹ tòun rò pé fẹ́ bọ́ọ̀rọ̀ bá ti wá rí báyìí kí ọlọ́run fúra sákèsí ọlọ́run fúra sákèsí ẹ̀ ká sùn tá a máa ṣe kíní ní tá máa sọ ìsànú wa nítorí ọ̀tọ̀ níbi tó yín ẹlòmíràn rò pé wọ́n ti tu ẹrù oúnjẹ àlùkìyàmọ̀ ọ̀tọ̀ níbi tẹ́lómìn fojú sí ọ̀tọ̀ níbi tọ́lọ́wọ́n bá bá ní ẹ̀lẹ́ sọ́ra yín o èmi ọ̀yọ́ sí ìjọ àlùkìyàmọ̀ yín tu ẹrù mi tẹ̀ dílẹ̀ ìtú yíò wà fa ẹ̀ṣẹ̀ yọ ibi tẹ́ẹ̀ wá fọkàn sí nídìgbà yọ ibi tọ́mọ èèyàn fọkàn sí lọ́lọ́run sí ń pè wáṣá kìí sí pé ẹ ẹnu ẹnu ká lè sọ́ra wa pẹ̀lú ẹ̀ sódàtù kọf àyà 18 lọ́lọ́run ti sọ fún wa pé màláìka ń kọ́ńtà ń sọ lọ́ba fẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀ bá rí ọlọ́run mọ̀pọ́lọ́run rí ọ tọ́ọ̀ bá rí màláìka mọ̀pọ́ àwọn màláìka ń ṣe kíni wọ́n rí ọ wọ́n sì ń kọ́ ń sọ́lẹ̀ tó jẹ́ pé ẹni tó bá bẹ̀rù ọlọ́run tó bá fẹ́ sọ̀rọ̀ náà ti pé ọlọ́run rí wọn nígbà mi yọkàn náà ti pé ah sọ yìí wọ́n kọ́ o wọ́n kọ́ lẹ̀ o yóò dákẹ́ ẹ sọ̀rọ̀ mọ́ ni a ní ẹja gbàgbé bá a ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn jẹ́ pé a kàn máa tu ẹnu lẹ̀ nígbà tí n ká máa sọ àwọn wà yìí àsọ́ọ́lẹ̀ ọlọ́run bá ní ọlọ́run dìbò ìrìlù sí wa nítorí àwọn ọlọ́run bá ní wọ́kọ́ lẹ̀ ìbáàdì ọlọ́run bá ní ìrẹ́ Muhammad dákun bá mi sọ fún àwọn ẹrú mi àwọn ẹrú mi ọlọ́run náà nábì sí wa kò lẹ̀ ìbáàdì bá mi sọ fún àwọn ẹrú mi yẹkùlù yẹkùlù lẹ́tì ìhìyà àṣàn tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa ní ká máa sọ ọ́ wasiyyatu rahman lihifdhi lisan ọlọ́run ní kúlì bá mi sọ fún wọn àbí ó ní kúlì huwa Allahu ahad bá mi sọ fún wọn pé ọ̀kan lọ́lọ́run ọ̀rọ̀ tààrí ìjọ lọ́run fi rán ànábì mẹ́ẹ̀ kul ibadiya alladhina amanu yuqimu s-salah ọlọ́run bá mi sọ fún wọn ká máa kírun ọ̀rọ̀ ọ̀run nìyẹn ó tún wá sọ fún wọn pé kúlì ní ibadiya yakulu allati hiya ahsan bá mi sọ fún wọn yí pé hey bá sì bí wọ́n léèrè bí wọ́n bá kírun bá ṣe bí wọ́n léèrè tí wọ́n bá ní àkídà bẹ́ẹ̀ náà láàbí wọ́n léèrè lérí tí bá ń jáde lẹ́nu wọn o òmì madakil shayatin al-yawm nínú àwọn pàǹpẹ́ tí sùn dẹ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu òun náà ni adam hifz al-lisan ká má máa sọ ẹnu wa ọ̀pọ̀ ọ̀pọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ aláìsìn lọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obad abidi agbawẹ̀ àdìdè lóru ọ̀pọ̀lọpọ̀ akírun wákàtí irùngbọ̀n wà ń bẹ̀ ṣòkòtò kọjá kókó ẹsẹ̀ ń borí ń bojú ń bora ń ṣe sàrà ń tọrẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ibi èṣù tí ń baṣẹ́ wọn jẹ́ látara inú ni ó sì jẹ́ pé gbogbo wa khasatan al-ulama wa talabatul ilm gbogbo àwọn tá a jẹ́ àfáà tá à ń sọ̀rọ̀ níta bá sọ ẹ̀jẹ̀ àrò dáadáa ìwọ́dájọ́ máa lé ẹ̀kọ́ tàǹkéwú tàǹsọ̀rọ̀ kálukú náà ní sọ̀rọ̀ kálukú fìlì láti sọ̀rọ̀ tẹ́ bá ti ṣe whatsapp ọ̀rọ̀ rẹpẹtẹ facebook ọ̀rọ̀ rẹpẹtẹ audio ọ̀rọ̀ rẹpẹtẹ kálukú ń dáṣe audio fún rẹ̀ kálukú ń dáṣe fídíò fún rẹ̀ ọ̀rọ̀ pọ̀ sí gbogbo ẹ̀dá ń sọ ìlú lọ́nfẹ́ tẹ́fṣin lisani wasiyatu rahman ọlọ́run tó ń sọ fún wa yí pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullah ẹ bẹ̀rù وقولوا قولا سديدا ọlọ́run ní ẹ máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ẹ bẹ̀rù Allah ẹ máa wá sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu قولا مستقيما ọ̀rọ̀ tí yẹn sọ tán tí ó lè dúró pé mi mọ̀ sọ ọ̀rọ̀ yẹn sọ tán tẹ́mẹ̀rọ balẹ̀ ọlọ́wọ́n bá ní وقولوا ẹ máa sọ̀rọ̀ àmọ́ قولا سديدا. ọ̀rọ̀ tó dáa ni ma sọ tó bá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run bá ma bọ́n fẹ́ pèèyàn náà ó gbé gbọ̀nà ọ̀fẹ́ yàn ó gbé gbọ̀nà ọ̀fẹ́ parí ìjà ó gbé gbọ̀nà ọ̀fẹ́ pàṣẹ dáadáa ọ̀fẹ́ ó gbé gbọ̀nà ọ̀rọ̀ ni máa ń fa obì lápò ọ̀rọ̀ ní sì máa ń fa ìdà nínú apó ibi wọ́n kìdà sí ní ń jẹ́ èèyàn sọ̀rọ̀ wọ́n sì mọ́bì jáde ìtumọ̀ ni pé wọ́n bùn yàn nìkan ìgbélágbájá ọ̀rọ̀ tó sọ yìí àbùn nìkan báyìí èèyàn sì sọ̀rọ̀ ńgbà míì wọ́n sì bẹ́yàn lérí ẹlẹ́mìí ti wà nù sáré báyìí nítorí àṣìṣọ̀rọ̀ ẹlòmíì iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ nítorí àìmọ̀rọ̀ sọ ẹlòmíì ìyàwó ti kọ́ ọ́lẹ̀ látara ọ̀rọ̀ ẹlòmíì ó ti dágbére fáwọn ọmọ rẹ̀ nílé ọkọ ó ti di ìyá ń dágbé ó ti ń fèsì wàhálà ayé látara àyèmọ̀rọ́sọ ẹlẹ́mì ti di ó ti dá wàhálà alẹ́ nínú ẹbí látara ọ̀rọ̀ ẹlẹ́mì ò lè wọnú ẹbí ẹ̀mọ́ látara ọ̀rọ̀ tó ti sọ síbẹ̀ ẹlẹ́mì ti ká ìfẹ́ àwọn èèyàn kó lára ẹ̀ látara ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní wákúlù káúláhùn sẹ́dídá ọlọ́wọ́n bá ní ẹ máa sọ ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó dá ní ẹ máa sọ ọ̀rọ̀ tó sàǹfààní tẹ́ bá ti wá ń ṣe bẹ́ẹ̀ yuslih lakum a'malakum èmi ọ̀wá ṣàtúnṣe iṣẹ́ yín ọlọ́run ní tuntun yín ṣe wa yaghfir lakum dunubakum ìmọ̀ wá pẹ̀sẹ̀ yín rẹ tẹ́ bá ti ń sọ̀rọ̀ tó dáa wa man yuti'i llaha wa rasulahu wa man wọ́n tẹ̀lé ń tẹ̀lé ànábì látara kọ́ máa sọ̀rọ̀ dáadáa yóò máa jèrè láyé ọlọ́run أصلح أقوالنا لما سأتون رواسي اللهم ألهمنا القول السديد gbogbo ǹjọ́ máa jáde lẹ́nu ẹnìkọ̀ kan wa mọ́sàdì àmà àríyànú ọlọ́wọ́n bá ń bẹ̀ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọ̀rọ̀ tá sọ tá bára wa nínú ẹ̀wọ̀n ọ̀rọ̀ tá sọ tá bára wa níbi wọ́n ti ń jẹ́ èèyàn yà ọ̀rọ̀ tí èèyàn sọ táyé ọkẹ̀yìn síyàn tọ́lọ́ náà kẹ̀yìn síyàn kọ́lọ́ mọ́sàdì sọ nìkọ̀ kan wa ń bẹ̀ efsul lisani dalilu iman wọ́n ní ìmá sọ àwọn ìmọ̀ sọ ọ̀rọ̀ téèyàn sọ ń tọ́ka ipe ń tọ̀hún ní iman ẹni bá ní iman ní mọ̀ ń ronú kó tó sọ̀rọ̀ bẹ̀tẹ̀ tí ò ní iman lọ́kàn máa sọ náà anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir anábì ní tó bá nígbàgbọ́ nù Allah tó sì gbà péjọ alìkìyàmọ̀ ń bọ̀ falyaqul khayra ọ̀rọ̀ dáadáa ni kó máa jáde lẹ́nu ẹ̀ aw liyasmut àbí kó sì dákẹ́ tó bá pé kò sọ̀rọ̀ dáadáa lẹ́nu kó dákẹ́ yẹn bẹ́ta bí kéèyàn máa sọ̀rọ̀ lọ ànábì wa lọ ìmọ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́mọ ìgbàgbọ́ nínú ọlọ́run àti ìgbàgbọ́ nínú ọjọ́ àlìkìyàmà ìtumọ̀ ẹni pé ọjọ́ àlìkìyàmà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí olùgbàdí ìyá ọlọ́run látara tó jáde lẹ́nu wọn nínú ọ̀rọ̀ anábì ní alimuslimu anábì ní mùsùlùmí òdodo mọ̀nsẹ́lì mọ̀lì mùsùlùmí náà mi lisani wọ̀yẹ́dì òun náà ni ẹni tó jẹ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wọ́n là ọ̀rọ̀ burúkú ẹ̀ wọ́n là nínú àwọn ẹ̀ àti ṣe ọwọ́ ẹ̀ mùsùlùmí láàrin wa lànàbí ń júwe yìí òun náà ni mùsùlùmí táwọn èèyàn tí wọn ò rí aburú nípasẹ̀ àwọn rẹ̀ pé bó ṣe wà yẹn à bọ́dà yẹn sọ̀rọ̀ púpọ̀ o tó bá sì sọ̀rọ̀ bó ṣe sọ náà lẹ́bàá àmọ́ wọn náà ni wọ́n ló bú lágbájá wọn náà wọ́n ló ṣépèrè lágbájá wọn náà wọ́n lọ ọ̀npẹ̀yìn alágbájá ọ̀n sọ̀rọ̀ lágbájá lẹ́yìn wọ́n lọ lẹ́jọ́ bó ṣe lọ́jọ́ ń bí lónìí lọ́hùn ó lè bá àfàtọ̀hún ọ sọ ọ̀rọ̀ kan fún ọ̀tọ̀ ní tó lè sọ fáfá kejì ó kó síríìtì àkọ́kọ́ ọ lọ síríìtì ẹlẹ́ẹ̀kejì ó lè dọ́rọ̀ ọlẹ́ńbẹ̀ gbogbo ní tẹ́ bá sọ ọ lọ lè fọ̀rọ̀ bá jẹ́ lẹ́yìn wọ́n ní ìsìláàmù rò tí pé o ẹni tó wá jẹ́ pé àwọn èèyàn bá ń sọ pé ah ọlọ́rọ̀ burúkú ni o ah ẹ má jẹ́ ọ dá sí o bó ṣe wà yẹn ẹ má pè é símítì o ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ lẹ́nu ẹ o ó sì pèrè mùsùlùmí ànábì ìsọ́bìbò كثرة الخطايا a máa kóyàn sínú àṣìṣe àwọn èèyàn máa jẹ́yìn ó ṣìṣe kọ́lọ́mọdé àṣìṣe ọwọ́ rẹ̀ wà bọ́ a ní ìbá ti gbọ́rọ̀ yẹn kalẹ̀ bẹ́ẹ̀ a ìbá ti sọ bẹ́ẹ̀ ìtí mo sọ yẹn a lágbára lóòótọ́ wọ́n ní èèyàn dẹ̀ lẹ́sẹ̀ afáwọ̀ Abdullahi Abdul Mas'ud nínú àwọn tí wọ́n gba kéwọ́ lọ́dọ̀ anábọ̀ Muhammad sallam nínú àwọn sahaba gbà wọ́n níjọ́ kan ogun eré àpáta kan wà amsaka lisana ọwọ́ ẹnu rẹ̀ ọwọ́ àwọn ẹ̀ jáde àwọn ẹ̀ jáde yọ àwọn ẹ̀ ọwọ́ amúdání afọ Abdullahi Masoud ó mú àwọn ẹ̀ lọ́wọ́ báyìí wọ́n kọ́ ọ̀lẹ̀ ni wọ́n sọ pé kúl khayran tagnam ìwà wọn mi dáadáa ni wọ́n máa sọ kó lè bá jèrè dáadáa waskut an sharri taslam dákẹ́ níbi kọ́ ọmọ sọ̀sọ́kúsọ kó lè là kú lọ́wọ́ wàhálà wa illa tandam tọ́ọ̀bá wá gbọ́n tí mo sọ yìí ìwà wọn mi ó ṣe àbámọ̀ ó ṣe àbámọ̀ fẹ̀yìn ní sẹ́mi tó rọ̀sùn lọ́lá ìṣẹ̀lọ́lá rọ̀sùn lọ́n torí mi gbọ́dọ̀ nábì sọ pé òun náà ní bá rẹ̀ sọ̀rọ̀ ó ní mo gbọ́dọ̀ nábì sọ pé inna aksara khataya bani adam mi lè sani èyí tó pọ̀ jù nínú àṣìṣe tí máa ń bọ́ mà nábì adam ń lé ayé ta wà èyí tó pọ̀ jù tí máa ń bọ́ mà nábì adam nínú àwọn àṣìṣe òun náà ni àṣìṣọ tí yẹn bá wà nínú ọlá tó bá fẹ́ kú omi láàárọ̀ ọ̀rọ̀ ni sọ tí yẹn bá fẹ́ dágbére ní kọ́mpìnì títí ṣiṣẹ́ tọ́wọ́ bẹ́ẹ̀ kú lọ́sàn yìí ọ̀rọ̀ ni ó sọ lọ́kàn sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bá a ti jòkó lẹ́yìn gbogbo à ń sì tó ká ní mọ́ṣáláṣí tó bá sọ kẹ́límà kan sí kẹ́límà kọ́kàn pa irọ́ kan kálukú sì falọ̀ látara ọ̀rọ̀ ọ̀rọ̀ àti <laughs> pé kọ́dà bọ́ bá sẹ́fẹ̀ náà ẹ̀fẹ̀ tó bá sẹ́kọ̀ gbé kalẹ̀ náà sínú ṣẹ̀ríà ó gbé kalẹ̀ sínú àdìsá àti alukur'an kò tó sẹ́fẹ̀ hifsulifani dalilun ala salamatil qalb wọ́n ní ìmọ̀ sọ àwọn èyí máa jẹ́ ká mọ̀ pé bọ́kàn ẹni tí ń sọ̀rọ̀ ṣe rí ni sẹ́ni téèyàn bá ní ní ọkàn rẹ̀ ẹnu rẹ̀ ní ó jẹ́ àmọ́ tó wà ńbẹ̀ ọkàn tó bá dáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ó jẹ́ àmọ́ kọ́kàn rẹ̀ dáa ọkàn tó bá burú jẹ́ ìjàmá ọ̀rọ̀ tó bá sọ ní ó jẹ́ àmọ́ pé ọkàn yẹn ṣe kí ni ó burú ló ṣe jẹ́ pé má pèrè àrẹ rẹ̀ wọ́n pẹ̀lú àyè lẹ́ni ọlọ́run wọ́n sọ fáwọn èèyàn pé ẹ̀mí rẹ̀ ẹnu ọ̀rẹ́ sọ nítorí tẹ́mi rẹ̀ bá da ọ̀rọ̀ dáadáa ní ọmọ jáde bẹ́ẹ̀mi rẹ̀ bá dọ̀tí o lè rí fi pamọ́ ọ̀rọ̀ tó dọ̀tí lọ́mọ sí kíni sọ ẹ ẹwọ ọkàn ẹwọ tọkàn gbé jáde sẹ́ẹ̀rì pé gbogbo aláwa ń bi ìyàwó sí sẹ́ẹ̀ mọ̀ pé àbúrò màmá mi wá àbúrò màmá rẹ̀ sì ní òun sí nàìjíríà ó ti travel mo ti mọ̀ pé gbogbo orí tọ́lọ̀ ń ṣe yóò dùn máa ẹwọ ọkàn ẹwọ ọkàn ẹwọ tọkàn gbé jáde látara ẹnu wọ́n ní tá a bá fẹ́ kí ẹnu ọ̀dà kátọ́kàn wa sí torí ẹnu ní ọmọ túnú àṣírí tí ń bẹ nínú ọkàn wa èèyàn dáadáa wá ní ọ àníyàn rẹ̀ dáa ẹlòmí ìdáyọ̀ wọn á sọ̀sọ̀kúsọ̀ látara àìmọ̀rọ̀ sọ wọn ni àbóṣe wá sọ̀hún dáa ọ̀tọ̀ ní táwọn yóò rò ó a o <laughs> nígbà míì èèyàn máa lọ lè kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí wọ́n sì kọ̀rẹ́ ìtìyàn lérí ọ̀rọ̀ kéèyàn ṣe gba kọ́mọ̀bà mi imanu àtà ìṣẹ̀kìmà kọlùbùhù ìmánì ẹrú ọlọ́wọ́n bá kan lè dúó ó dìgbà tí ọkàn rẹ̀ bá dúó wọ̀lá ìṣẹ̀kìmà kọlùbùhù ọkàn ọmọ anábì adama kan lè dúó àtà ìṣẹ̀kìmà lẹ́sànù títí tí àwọn rẹ̀ ó fi ṣe kíni tí ó fi dúó àwọn òun ní túnà àṣírí tí ń bẹ nínú ọkàn òmìnir nínú ìmọ̀ sọ àwọn èèyàn òun náà níbi kọ́ mọ̀ jẹ́ fún gbogbo ohun téèyàn bá ti gbọ́ lèyàn ọmọ narrate gbogbo ohun téèyàn bá ti gbọ́ lèyàn ọmọ broadcast gbogbo ohun téèyàn bá ti gbọ́ lèyàn ọmọ sọ fáyé bọ́yọ́ dáyàn lójú àbí kò dáyàn lójú kọ́dé gbogbo tó wá ti gbọ́ báyìí ọkàn mọ̀ sọ́kà sí ọlọ́ntọ̀ wọn lùgbàdì àdáwò ìtumọ̀ ẹni pé kó tó sọ̀rọ̀ kan wọn náà verify pé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ọba máa wádìí ọ̀rọ̀ kó tó máa sọ̀rọ̀ kó tó máa gbé ọ̀rọ̀ káàkiri wọ́n ní yọ́ kàn máa kírun ṣòfò yọ́ máa gbàwẹ̀ ṣòfò ẹ̀sìn ó ti kún gbogbo fáìlì rẹ̀ nítorí pé ọ̀rọ̀kọ̀rọ̀ yìí máa ń paṣẹ eré rẹ̀ especially kéèyàn máa envy kéèyàn máa kórè kéèyàn máa pẹ̀ gànyàn anábìlì iná hasada yẹ akure asana anábìlì tó bá ti ń pẹ̀ gànyàn tó ń fẹnu ń pẹ̀ gan rẹ̀ kí ló ń se fún kí ló gbé kí ló kí ló ń jẹ kí ló wọ kí ló ń gùn kí ló kọ <laughs> kí ló bì <laughs> anábì ní ọ̀hún pẹ̀gàn rẹ̀ ọ̀hún lára anábì ní ìlara ìmọ̀ ń pàṣẹ rí rẹ̀ ìmọ̀ ń jẹsẹ̀ rí kàmáta àkúlù náírù alhàtàbà gẹ́gẹ́ bí iná sí máa ń jẹ igi tá a fi ń kóná sọmọ pé igi yẹn ó gùn dáadáa tẹ́lẹ̀ ẹ̀hẹ̀ bí náà bá ṣe wá ń jẹ yọ̀ọ́ máa ṣe kíni yọ̀ọ́ máa kú yọ̀ọ́ máa kéré sí tí tí ó fi gbé mi wọ́n ní bí ìlara sí máa ń jẹsẹ̀ rí ẹ̀dá nìyẹn ẹlẹ́mi ọkàn kírun gbà tó dijọ́ àlèkè àmà kò ní bá nǹkan bẹ̀ mọ́ wọ́n ní <laughs> ìlara rẹ ti jẹ́ gbogbo ẹ̀tán àwọn Ramadan rẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fifty years tó gbà ìlara rẹ ó ti jẹ́ gbogbo ẹ̀tán kò sí nǹkan lè mọ́. anabi ní kafa bilimari isma an yu hadisa bi kulli ma sami'a wọn náà níbi ní ó ti tó lẹ́sẹ̀ tọ́mọ èèyàn máa rò káàkiri ó ti tó lẹ́sẹ̀ fún yàn ó ti tó lẹ́sẹ̀ fọ́mọ èèyàn tó pé gbogbo ntọ́ bá ti gbọ́ kò ní wádìí tó fi máa sọ fáwọn yìí ìpè à ah, ló lé ní bó ṣe wà yẹn wọ́n bó ṣe wà yẹn ló ní sinani ah, bó ṣe wà yẹn à ọlọ́mùtí ni ah, bí ṣe lọ yẹn ẹlẹ́gbẹ́ awo ni wọ́n pè ó àwa béèrè pé ṣe orí ń bẹ̀ ó ò rí ṣó sojú rẹ ó ní sojú òun à ní kì yẹn rè kó o tó lè rìpọ́ọ̀tù wọ́n náà wádìí pé kíní yẹn rí bẹ́ẹ̀ àbí kò sí kíní kò rí bẹ́ẹ̀ kì ṣe gbogbo tá a bá gbọ́ tó bá rí bẹ́ẹ̀ náà làá máa tún sọ ìmí ìmẹ́tọ́ jẹ́ pé ọ̀rọ̀ ó bò láti rí èyí tó bá jí tó ti sọ di iṣẹ́ tó fẹ́ kò nira báwọn mọ̀nàbí ádámà lọ́wọ́ alẹ́ ìfẹ́jọ́ rẹ̀ sọ àwọn tó yẹ kọ́ jẹ́sùn kan lè bá sá fún àmọ́ ọkọ̀lọ́ lè bá iná níwà tòun ó bò láti rí kásórí bẹ̀ náà yúrùfà alábùdù bí sábàbí lisani wọ́bìl akis wọ́n ní àwọn ọ̀rọ̀ táwọn sọ jáde lẹ́nu yìí ibi tó lágbára dé wọ́n nígbà míì èèyàn sọ kẹ́lìmà kẹ́lìmà ẹ̀yọ̀ kan ọlọ́run ọdẹ aláwọ̀ sí elevate yàn yóò sì yóò fìyàn ní dárájà ọlọ́run gbìyàn ga ọlọ́run lift yàn sókè nínú wàlí ọlọ́ èyí sọ kẹ́límà kan ọlọ́run ti já yàn bọ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní innal abda dáadáa ẹrú ọlọ́run ọba la yatakallamu nígbà míì yọ sọ kẹ́límà kan la yatakallamu bil yọ sọ kẹ́límà kan jáde mìíràn dìde wá ní láà yóò sì bọ́ sápò yọnu ọlọ́run ipe afa ẹ má jà má ìjà ọ̀dà ẹgbẹ́ gbá tàbúrò tó bá bọ́ sápò ìyọnu ọlọ́run ọlọ́run aláwo sì wá bu ládá tọ́pọ̀ láàyò lè kí ilà àbáàlà ọ̀rọ̀ tó sọ yẹn òun lè má kà á sí kọ́ra kọ̀ọ̀ká sí kankan yóò sì bọ́ sápò ìyọnu ọlọ́run yarfa'u Allahu biha daraja ọlọ́run ó sì fi ọ̀rọ̀ yẹn ọlọ́run fi gbé ga wẹ̀yìn alábdá nígbà mí ẹ̀rú ọlọ́run ọba kan sọ̀rọ̀ lẹ́yìn àtàkàlọ̀ bẹ̀rẹ̀ kẹlima kẹlima yọ̀ kan lòun náà sọ ní sákàtìlá yóò sì bọ́ sápò òbínú ọlọ́run láàyò lè kí òun ò ní kà sí yahwi biha sí jahannam lọ́dẹ̀ ṣokùnfà tí ó fi wọ jahannama yọkàn balẹ̀ ní jahannama pẹ̀lú àwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ àtàwọn ẹlẹ́ṣẹ̀ ńlá oná bara rẹ̀ láàrin wọn kí ló dé tó bídébí ó ní kẹ́límà yọ kánà lọ́sọ̀ gbólóhùn kánà lọ́sọ̀ abẹ́lẹ́ ọlọ́mọdé á sì sọ ifsun lisan ìmọ̀ sọ àwọn yìí najatun minan nar yìí máa ń láyà nínú ná kì í jẹ́ kéèyàn wọ náà lọ́nìí àdìmísọ̀rọ̀ sọ́lá wọn anábìíní ittaqun nar anábì ní ẹbẹ̀rù ná wàláwò bí ṣíkì tamura ìbá jẹ́ dèdè ìdajì làbídùn ẹyọ kan làbídùn táwọn máa fi sínú yẹ kéèyàn wá láàsí méjì anábì ní ìbá jẹ́ dajì ẹ̀ lẹ́fi ṣe sàárà tẹ́ ẹ bá lágbára bẹ́ẹ̀ ẹ dákun ẹ máa fi ṣe sàárà ibi kọ́ lọ́wọ́ bá kọ́ mọ̀ jẹ́ jóná anábì sọ pé ọlá ti máa ṣe sàárà lérí kọ́ mọ̀ wọná anábì wọn tẹ̀síwájú ń bẹ̀ anábì ní fẹ̀yìn lamùtẹ́jìlú tẹ́ẹ̀bá wá rí ìdajì làbídùn kò sí nǹkan lọ́wọ́ òyàn ìṣẹ́mú òyàn débi pé òrí ìdajì làbídùn tí ó fi ṣe sàárà pàbí kalimatin tayyiba anábì ni wá sọ ẹnu rẹ̀ kó rí pé ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó dáa ni torí ọ̀rọ̀ tó bá ti dáa wọ́n kọ́ ṣe sàárà fún yàn Mu'adh Jabal ó lè bá anábì wa Muhammad sallam wọ́n ní ìròyìn ó ní mẹ́sà ìsàlàyé fún mi àwọn iṣẹ́ wo ní ṣe tẹ́fẹ̀ wàlìjánà anábì wá sàlàyé àwọn iṣẹ́ tọ́pọ̀ fún níparí àdísì anábì ní alā ukhbiruka bi malāki dhālika kullihi ó ní sọ yí tó lágbára jù ní gbogbo iṣẹ́ tí mo ní kọ́ ọmọ ṣe yìí qultu bala ya Rasulullah mọ̀ wá fún ní rẹ̀ anábì sọ fún mi anábì fakultu mu'azu ni mo wá sọ pé ya nabi yàlla owó ojúṣe ọlọ́run wa inna lamu akhazuna bima natakallam bihi sí ní tá a bá sọ jáde lẹ́nu ọlọ́run ọba ó fi mú wa ń jọ àlìkìyàmà ni yóò fi dè wá yóò ah, wá jẹ wáyà nítorí ẹ̀ anabi ni ah wàhálì yakubu nasu finari finari ala wujuhihim aw ala manakhirihim illa asaidu alsinatihim anabi ni ọmọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní tí ó gbé àwọn ìyàwó anájọ́ alìkìyàmá òun náà ni àṣọ ìdò alìsìnàtì ní àwọn consequences tó jáde ní èrè àwọn wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó wá lapa tó wá ba nǹkan jẹ́ láwùjọ tó tú ẹbí ó tú ọ̀rẹ́ ó tú àdúgbò ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jọ́ wọná Eh, sábàbí iná wọn òun náà ni àwọn in tí wọ́n fẹnu sọ láì dáa Muaz àwọn èèyàn wọ náà ó ẹ̀dàkùn ọ̀pọ̀lọpọ̀ àwa tí àwọn ń pẹ̀rọ alẹ́lẹ́sìn lénìí abala ká máa sọ ń sọ jáde lẹ́nu yẹn abala yẹn hey àfúrásì o èèyàn ẹ̀kan ara àfa aláfa kan ó sì yanu ó ní gbogbo èèyàn ọmọ yahoo ẹ̀ ń ṣe yahoo ó ní ẹ máa ṣe ìyàwó yín lọ àfẹ́sẹ̀ olóhùn wa láti ìlú lọrin ó ní ẹ máa ṣe ìyàwó yín lọ ó ní ìlú ọ̀dá o ẹ ra láptọ̀pù yín kẹ́ ẹ máa tẹ́ dáadáa ẹ máa gbá wọn ní wàásù public lecture ní àgbẹ̀dọ́ wájẹ́ pé ìlú ẹ̀sìn ni kò ní délé tí wọ́n fi tì í malé the public figure wọ́n afá tí wọ́n ní kọ́ wá bẹ̀rù ọlọ́run bàbá wọn káwọn lè sá fún ẹ̀ṣẹ̀ tó tí wọ́n pa wọ́n láṣẹ kan lè ṣẹ̀ wọ́n wá sọ wá síbi drama comedy. látara pé ń wá ìyọ́nú àwọn olè tí ń ṣe jálàbí fún àwọn èèyàn ń sọ sọkúsọ o àwọn èèyàn ń sọ ìsọkúsọ nípa ọlọ́run nípa nabi, nípa islam nípa àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn islam àti ẹ̀fẹ́ wò ṣe fúnra wọn mọ́sán tẹ́nìkan bá ti lè ṣe mistake kékeré báyìí ààbò ni nígbà tá a ti ń wá ọ̀rọ̀ ìdàká àná ti ń dẹ̀ka ladzatu fìlkàlá pàtẹ́kìlá ẹlòmíì bẹ́ẹ̀ gbóúnjẹ fún ẹ fún jẹ sọ́lálejò kò ní ká sí bẹ́ẹ̀ gbé mọ́tò fún kò ní ká sí bẹ́ẹ̀ ni ẹ kọ́lé fún aláwọ̀ fẹ́ ẹ sáájú wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni tí ṣètọ́n tó fi jàrábà rẹ̀ ọ̀rọ̀ àbá kan sí mistake kan ẹjá lọ lè bá ah, ẹ̀dá kùn tẹ̀sán yìí bá a ṣe gbọ́ yìí sí ni o ní tá a kà nípa ẹ̀yìn afẹ́kẹ́ bá tẹ̀mọ́lẹ̀ sí káwọn èèyàn káwọn bá sì ní gbọ́ sàmọ̀gbọ́n náà fún rẹ̀ tó wáyé kó wá sí mistake lóòótọ́ ló ti ní àṣìṣọ́ ni o ọkàn jáde láwọn òun ni òun ọgbà lérò bẹ́ẹ̀ látara ọ̀nà tí agbà tá a fi ṣe kíní tá a fi hándù ń yẹn àmì èèyàn tó jẹ́ pé nípìnlẹ̀ rẹ̀ dáadáa lámọ̀ pẹ̀lú ẹ̀ ọkàn sí mistake kẹlẹ́màkan gbogbo àwa tá a láàpẹ̀rẹ̀ wa léèyàn dáadáa làbá bẹ̀rẹ̀ pa gbà gbà gbà gbà gbà àníyàn wa nípìnlẹ̀ ni pé a fẹ́ pa kì í ṣe pé a fẹ́ tún ṣe tí ìbá fẹ́ tún yàn ṣe ó ní ọ̀nà táwọn sálàmù sálẹ̀ àti gbogbo àwọn ẹni eré tó máa fi ń tún yàn ṣe ọ̀bẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ́sọ̀ ìṣàtúnṣe gbogbo wa ọ̀dọ̀ tọ́lẹ̀ mi ti sọ gbogbo ládá tí ó ń gbà nínú orúngbọ̀n rẹ̀ jọ́lẹ̀ kìámà pé ó ti bá lọ ọ̀dọ̀ tọ́lẹ̀ mi ti sọ gbogbo ládá tí ó gbà nínú àwẹ̀ rẹ̀ ó ti bá lọ ọ̀dọ̀ tó lómi ti sọ sílẹ̀ ayé ìjàmá gbogbo jòhóòrì ìbáadà rẹ̀ tó ṣe kọ̀ọ̀ká ọlọ́mọ sí wa lórí burúkú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ẹnire sálàfù sọ́ọ̀lẹ̀ ó lóun rí pé máa ń kẹ̀síwúrà kàlámùhù ẹni tọ́rọ rẹ̀ bá ti pọ̀ jù ẹlẹ́jọ́ kẹsìrà sákọ̀túhù yọ́ máa ṣiṣọ́ púpọ̀ wà máa kẹsìrà sákọ̀túhù ẹni tí máa ti ń ṣiṣọ́ púpọ̀ kẹsìrà tẹ̀tọ̀ náà bòhù ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ wọ̀mìnà fàtí lìsáàni ìbádàlá nínú àwọn àdáwò tí àwọn máa ń kóyàn sí alákọ̀ọ́kọ́ òun náà ni ànàmímà ká máa sòfófó orí orí orí wọ́n náà rí wọ̀lẹ̀gíbà ká máa sọ̀rọ̀ ẹ̀yìn látara ìkà tá a fẹ́ ṣe fónútọ̀ òun àbáfẹ́ kìtì ọ bàjẹ́ afẹ́kọ̀rọ̀ rẹ̀ ọ dàrú afẹ́kàwọn èèyàn kẹ́yìn sí i afẹ́kíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ afẹ́ bàtí ẹ̀jọ́ lọ́dọ̀ ìyàwó àtọ̀dọ̀ ọkọ ẹ̀ afẹ́ kẹ̀yàn àwọn ọ̀rẹ́ méjì sọ́ra wọn wọ́n ní bí ìbá ti ń síbu dáwó yìí ní bá ń kírun ní kankanú sófò ní gbígbàwẹ̀ gbígbàwẹ̀ sófò ní o àsòkòríyá káma fi yàn sí yẹyẹ wọ́n lè ṣètò bí dín káma fẹ̀sùn sí yẹyẹ ẹ̀rẹ̀ wọlé ha ojú rẹ̀ lọ́lẹ̀ nìkọ́ bù mọ́ sójú tiẹ̀ ní àbójú ìyàwó ẹ̀ kí wọ́n kàn wọ́n pẹ̀lú ẹlẹ́ha nítorí lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn wa ìwọ sì ní wò tí ìsìn tó ṣe ẹnìkan sì ti ṣe tán kí wọ́n á lọ́rọ̀ ẹ̀yìn ó rí inú gbọ́n rẹ̀ ẹ̀yìn náà ti ń dánu gbọ́n sí à ṣòkòtò tí inú òdí mọ́ tó sì wà nínú ẹ̀sìn wa yí pé ká sí bẹ́ẹ̀ ọ̀dọ̀ tó yẹn sọ jáde lẹ́nu yẹn jẹ̀mọ́ ìṣèṣá ni ó lágbára wọn di ọlọ́run Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà al-mizah az-za'id kéèyàn máa ṣẹfẹ̀ ẹ̀fẹ̀ tó ti pọ̀ jù kéèyàn ká máa wò pé mo fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn ànábì ọ̀rọ̀ yẹn rẹ̀ dáadáa gbogbo èèyàn tí ọba mú ìmọ̀ apààyàn lẹ́rìn ní iṣẹ́ ipe mo fẹ́ lọ lè pa wọ́n lẹ́rìn mo fẹ́ lọ lè pa wọ́n lẹ́rìn kárẹ́rìn kìí ṣe àràm àmọ́ kí èèyàn wá mú ìmọ̀ pààyàn lẹ́rìn níṣẹ́ kọ́ máa wá wíwú kúwì kò sẹ́rìn kan tó sì pààyàn lẹ́rìn tó ní parọ́ àbí kọ́ máa sọ ní òrí bẹ́ẹ̀ àbí kọ́ máa pààyàn sí ẹyẹ àlùmíṣà àzá bọ́ọ̀ bá ti ń ṣẹ̀fẹ̀ púpọ̀ ó fúyẹ́ láwùjọ ó fúyẹ́ láwùjọ tẹ́sẹ̀ rẹ bá ti ṣe kíni tó bá ti pọ̀ jù àlùkọ́ọ̀nù ká máa àwọn èèyàn pé ó lè ní o tí ṣe ń lọ yẹn gbájú ẹ̀ ní o bó ṣe wà yẹn ẹyẹ oníṣìná ní o bó ṣe wà yẹn owó èlé ló fi gba ló fi kọ́lé o wọ́n wá padà wá bí ọ pé gbogbo tó ń sọ yìí sóṣojú rẹ ó ní bẹ́ẹ̀ ni ó ti wọ gàù lọ́dọ̀ ọlọ́run ọ̀lá tẹkùn máa lẹ́sọ̀ alákàbí ẹ̀ẹ́lì ọlọ́run bá ní ntọ́ bá ti mà mọ́ sọ o sẹ́dí abala yìí tí mo dé yìí gbogbo apáta ni ká sọ̀rọ̀ wa ní tí ọba ti kíláàsì ọmọ sọ̀rọ̀ tó bá ti sọ òun ti ń fa iná ọlọ́run fúnra rẹ̀ òun sì ti ń fa wàhálà sílẹ̀ lọ́rùn alhassad kama lara alkazib kama parọ́ aláàn kama ṣépè ẹlòmíì ṣépè léyàwó rẹ̀ èpè sì mú alọ́lọ́wọ́ mú ọ wàrábìnrin ọlọ́run sì padà mú ọlọ́run wa mú tán ń bọ̀ lọ́ba lásìdẹ́ntì lọ́ba darọ́ òun náà ni wọ́n ń gbé káàkiri kọ̀mọ̀kóhùn ló ń ṣépè lẹ̀ ẹlòmíì ti ṣépè lọ́mọ ẹ̀ ẹlòmíì ti ṣépè lọ́kọ ẹ̀ èpè náà sì mú èpè wa mú tán ayé wọn wá bàjẹ́ wọn àtàwọn ọmọ wọn sọ́fà wọn wá ń dààmú ànábì ní ma ṣépè lera yín èpè tẹ́ ẹ bá ń lọ ní gbòòrò ṣe nínú àwọn àdánwò tó wà lérí ilẹ̀ kápé ọ̀kadà àti mọ́tò bóyá wọ́n fẹ̀gbẹ́ gbára wọn àbí wọ́n fẹ́ ọfà kékeré ara wọn nígbà míì gan òní ti gbára wọn ẹ̀ẹ́kàn ní tọ́lọ́kadà ó dùn ó tí wọ́n mọ̀ ní olórí burúkú ni onímọ́tò sọ pé orí rẹ̀ ti dàrú ẹ̀yin tẹ́ bá wá kátírẹ́ sinimá òfẹ́ dàkún wọ́n dúró fún wọn díkò wọn lọ bóun bá ń kánjú wọ́n má kánjú ebi mùsùlùmí ni wá kí ló fa orí rẹ̀ ti bàjẹ́ orí rẹ̀ ti dàrú àwọn tó wá ní àlìjànú la tí wọ́n ti sa àlìjànú sára wọ́n wà ní ọjọ́ ta lọ́dún kan mọ́tò kan ó kọjá tòun náà fẹ́ kọjá lọ́ba di pé wọ́n á gíw sọ pé kẹ́nìkan sì ní sùúrù nìkan àwọn méjì wọn bá èébú kò ní dá fún ẹ kò ní dá fún ẹ nígbà tó kàn sọ ó ní kò ní dá fún ẹ lọ́dún ni ó fi àwọn àrẹ ó fi kan ibi lọ́dún ni òun sórí rẹ̀ mo ní sí mùsùlùmí làwọn lè sí mùsùlùmí làwọn lè ó ní kò ní sórí rẹ̀ ó tún wá fi gbẹ́rẹ́ burúkú tó ti sin ẹnu ń bí bó ṣe fa wọn kan ó ti kọ́ tàtà àlìjànú burúkú kan àjànú ẹ̀ náà máa tẹ̀lé ń tọ̀ àmọ́ tó wájẹ́ ni ní ka fálákì àti nas àjànú padà ní o ẹni máa ka kùrìsí ìlú àjànú nítẹ̀lé o à yọ padà sódẹ̀ nínú ọ̀ràn ipe ẹni ka kùrìsí ìlú ń ṣègbèlé owó gan-an alábàtẹ́ jẹ́ àwọn olè dọ́dọ̀ tiẹ̀ anábì lè sọ̀lẹ̀ mùsùlùmí anábì ni mùsùlùmí bí tọ̀án wàlábì làán mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó kàn máa sọ̀rọ̀ sáwọn èèyàn láti bọmọlúwàbí wọn jẹ́ kò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ sí kí ni ẹni tí ọmọ sí pèlè èèyàn lára tí àwọn ọmọ kó bá ní òun náà ní àlìjìdá àlè ká máa jiyàn tí ò nítumọ̀ ẹ lágbájá òun lọ́kọ́kọ́ gbé mọ́tò wọlé yìí òun kọ́ tàmọ̀dé lọ́kọ́kọ́ gbé mọ́tò wọlé yìí kí lè yìí ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yín àtẹ̀sìn yín ẹ láwọn ìjọ jiyàn lérí nǹkan tó nítumọ̀ ẹ kàn á dákẹ́ bẹ́ẹ̀ bá ní wọ́n dákẹ́ tí wọ́n bá dákẹ́ wọ́n kú ń bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n bá jiyàn tán tó bá dà nìkan ó máa búra wọn ọ̀pọ̀ yàn ń padà máa ń fa wàhálà àti sọkúsọ lẹ́yìn náà kàlámù lẹ́tì láyà àní kéèyàn máa sọ̀rọ̀ tí ọkàn tí ọkàn ọ́ wà láì kọ̀kan ọ́ nǹkan tí wọn ò gbéra ọ èyí pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin amẹ́bọ tí ọkàn ọ́ kọmọ kan ọ́ ìwọ́n náà mọ̀ pé ọkàn ọ́ kí ládé tán yọnú sí àwọn méjì ń sọ̀rọ̀ ọ lè bá wọn oní ní ẹ̀hẹ́n mo fẹ́ gbọ́n dáhùn sọ ni tí wọ́n pè ọ́ ọ̀rọ̀ ilé onílé ilé onílé challenge tí wọ́n yanjú ń bẹ̀ èyí tó ti máa sọ̀dọ̀ àràn wọn lọ́wọ́ kọ́lọ́ mọ́sàrà ìbá sàánú wọn láì fi yẹn ni wọ́n wá ń gbé káàkiri pé ilé lágbájá à ìkàbá ìdísẹ́lẹ̀ ńbẹ̀ ìkàbá ìdísẹ́lẹ̀ ńbẹ̀ ìkàbá ìdísẹ́lẹ̀ ńbẹ̀ ẹ̀yin ò ti gbọ́ <laughs> gbogbo tó ń ṣe ń pátá èèyàn bá wájú ọlọ́njọ́ àlùkìyàmọ̀ kọ́lá bẹ́ẹ̀ nìkan bá gbé wá sẹ́yìn ọ̀gbọ́ ẹ̀yìn ọ̀gbọ́ fún níyàwó ẹ̀ ti kọ́lẹ̀ ẹ̀ gbọ́ fún láwọn ọmọ rẹ̀ ti sálọ ẹ̀ gbọ́ fún ní ọkọ ẹ̀ ti kólé ẹ̀yìn òtí gbọ́ bó ṣe wọn kọ lọ́kọ̀ <laughs> a'udhu billah ẹ̀ gbọ́ bó ṣe wà yẹn wọ́n ní owó ẹ̀ ti tán wọ́n náà ti gbé lówó wọ́n ní wọ́n ti yọ níṣẹ́ ẹ̀yìn ọmọ ẹ̀ ti dẹ́nìká kí sẹ́nìkan bá ti gbé lọ́rọ̀ ẹni tẹ́mi rẹ̀ bá rí bẹ́ẹ̀ kó lè kún fún bẹ́ẹ̀ lọ́hùn ipe ìgbà tí àdánwò bá bá mùsùlùmí inú rẹ̀ máa ń dùn tó lè kún fún bẹ́ẹ̀ lọ kọ́dà bá dáwò bá ẹni tí èsè mùsùlùmí ọgbọ̀dọ̀ máa yọ ọ́ kátówá gbọ́mọ̀ ìyá rẹ̀ tí islam dà yín pọ̀ tẹ́jọ́ ń pàdé mọ́sálásì anábì ni min usni ìsìlámù lè mari tarikuhu ma la tó dáa fọ́ọ̀mù èèyàn máa ń ṣe ara rẹ̀ náà ni pé kéèyàn má da sí ìjọba kan ṣẹ́wárí gbogbo àwọn ìtànfẹ́ ni wá sọ yìí anábì sọ àdíṣe kan tó ń dẹ́rù báyà anábì ni atẹ̀dẹ̀rú nàmàlì muflis ǹjẹ́ ẹ mọ àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní ní nǹkan kan lọ́dọ̀ ọlọ́njọ́ alìkìyàmà alimuflis nínú èdè nípa ẹni tí ò ní nǹkan kan ó rò pé òun ní nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ àmọ́ kò sí nǹkan kan mẹ́ anábì ní sọ ẹ mọ̀ wọ́n kọ́ọ̀lù alimuflis fínà àwọn sàhábà ní ẹni tí ò ní nǹkan kan owó òjíṣẹ́ ọlọ́run máa ládè rahamalawo wàlá dinar wàlá mataa wàlá mataa ẹni tí ò ní owó owó dirham ẹni tí ò ní owó dirham ẹni tí ò ní owó dirham dirham ni wọ́n ń nàgbà náà òun náà lẹni tí kò ní kankan bí ká ní ẹni tí ò ní dollars kò ní pastalis kò ní riyals kò ní náírà sọmọ pé tẹ́mbà níta ni ò ní kankan ìtawà náà sọnù gbogbo ẹni tí ò lówó ní àwọn sábà náà ni ẹni tí ò ní dirham ni anabi ni alimofilisu mini umati àwọn tí ò ní nǹkan kan nínú àwọn ìjọ mi kì í sáwọn tẹ̀sán yẹn táwọn yẹn bá lẹ́sìn wọ́n ní tó jẹyọ kan lọ alimofilisu mìnà umati àwọn tí ò ní nǹkan kan nínú àwọn ìjọ mi mọ̀nyá àti yọmọ alìkìyàmá òun náà làwọn tó wá ń jẹ́ alìkìyàmá bí sọ láti yìí ọ wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irun gbogbo ọ̀ranyàn ní mọ́ńkì yóò tún yan náfìlà sínú ọ̀rọ̀ wá ti lọ́kùnrin wa àti lóbìnrin wọn wọ̀sùyá ni hí ó wá pẹ̀lú àwẹ̀ gbogbo Ramadan tó bá aláyé lọ́gbà ó tún 13 14 15 ó tún Monday Thursday àtàwọn àràfá aṣúra gbogbo ẹ̀ lọ́gbà wọ̀sàkáàtì hí yóò wá níjọ́ alkiyama ẹni tá a wí yìí ó dé pẹ̀lú ọrẹ ọmọ tọrẹ láyé àwọn èèyàn tó benefit nínú sàkáàtì rẹ̀ wọ́n èsì èèyàn kékeré ó fi zàká nu omi kúrò lójú àwọn èèyàn ó tọrẹ ilé ẹ̀ báyìí ilé elérò ni táwọn èèyàn máa sọ́mọ̀ fún gbogbo ìgbà tẹ́yìn ń tọrẹ ni wọ́n máa kọ ládálẹ̀ fún yàn wọ́yá ti kọ̀dí ṣátà mahada àmọ́gbàtà tu ẹrù rẹ̀ wò a rí i pé èébú pọ̀ ń bẹ́ẹ̀ ó bu lágbájá wàkọ́tà mahada ó parọ́ mọ́ lágbájá ní nǹkan tí ò rí bẹ́ẹ̀ wàá kàlà má làhádá ó gba owó lágbájá lọ́nà ìtọ́ wàsáfà kàdá mahada òun ló pa lágbájá wàdọ́rà mahada òun ló lu lágbájá ó lù ú láìṣẹ̀ ẹwà àwọn tó máa ń di àwọn ọlọ́kadà mú lójú ọ̀nà yẹn wọ́n sì máa lù wọ́n láìṣẹ̀ wọ́n fẹ́ gbowó ogun lọ́wọ́ ẹ̀ yóò dẹ̀ tún lò àbí ọ̀gá tí ń lu ọmọṣẹ́ nílùú tàbòsí àbí ọkọ tí ń lu ìyàwó nílùú tàbòsí bó ṣe wà yẹn dọ̀ráàbù ni dọ́ràbà hàdà kọ́kà lu yẹn ni àmẹ́ni tó lù yóò lè gbẹ̀san fàyókà àdù ọlọ́wọ́ bá ní wọ́n wá gbé jòkó lẹ́jọ́ alìkìyàmà pé tọ́ àwẹ̀ rẹ̀ da irun rẹ̀ da ìsàká àti sàrà rẹ̀ pọ̀ gbogbo ẹ̀ láti gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ lè ní o fẹ̀tà mìnà hasanatihi ọlọ́wọ́ wa wọ́n wá ọkọ̀ arọ́mọ́wọ́ olólè ni ọ́ èyí sì sólè ọ̀yà bèdí ń tọ́sàn yẹ ẹ mú kó nínú sẹ́rí rẹ̀ ọkọ̀ arọ́mọ́wọ́ olóńsìnà ni ọ́ òṣìṣẹ́ sìnà ọkọ̀ arọ́mọ́ onímọ̀ọ́sẹ̀ wáyé apààyàn náà ó sì pààyàn ọ̀yà ẹ mú dédé iṣẹ́ iṣẹ́ rẹ̀ tó bá ṣe dédé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí fàyín fàníyà ti hasanatuhu wọ́n ní nígbà míì ẹlòmíì gbogbo dáadáa tó ṣe pátá yóò wà tán sérí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ látara ibú èpè àti ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn òfófó wọ́n ní gbogbo dáadáa rẹ̀ tọ́bá wá tán kọ́bùlà yọ̀kútà sọ̀mọ̀ àléyìn nínú ìkàtọ́ọ̀yà àwọn tó sì tún sẹ̀ àwọn náà tún kù tí wọ́n kù rẹpẹtẹ àwẹ̀ rẹ̀ sàká rẹ̀ gbogbo ẹ ti lọ wọ́n ti fi dí gbogbo àwọn iṣẹ́ ibú tó ṣe yẹn ó kìí sàmì ìkàtọ̀ọ̀yà hùn ọlọ́wọ́n bá wà ní ẹ̀yìn màláìkà yìí tẹ́ ṣe ń sìn ní pé kò ní dáadáa kankan máa ntẹ́ wàá ṣe ni pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ rọ́mọ́ àwọn tí ó ṣépèlé àwọn tí ó parọ́ mọ́ àwọn tí ó pè lóko tí ń ṣe tiwọn ẹ̀ṣẹ̀ tiwọn ọ̀ya ẹ wá lọ mú ẹ̀ṣẹ̀ wọn fàtúrẹ̀ àlẹ́ yìí ẹ mọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ fún mọ́ tọ́rẹ̀ àfin náà rẹ̀ lẹ́yìn náà tẹ́ṣẹ̀ náà bá ti wá pọ̀ tán tí ò rí nǹkan kan tí ó fi ìgbà rẹ̀ lẹ́ẹ̀ma ẹ wá lọ lójú sínú iná ọlọ́run ṣẹ́rí àdéhì gbogbo ìgbà tí èèyàn bá rántí ẹ̀ ẹ̀rú sì máa bàyàn ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun kírun ti ń gbààwẹ̀ ló fi san gbèsè ní gbèsè ní ìsanjọ́ àlìkìyàmà gbogbo ládá tó yẹ kí wọ́n gbà lẹ́dí jàlùbáàbù àti nìkọ́ àti náfìlà wọ́n sì pa gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àṣedédé òfófó tó ṣe lérí ilẹ̀ ayé arábìnrin kan tí ó kú ẹni eré ní gbàwẹ̀ ń kírun àmọ́ ọlọ́rọ̀ burúkú ni nígbà ogun tán àwọn ẹni ẹni eré lọ àwọn ajíkírun àwọn àdìdé lóru àwọn agbàwẹ̀ lọ́sàn àwọn ọlọ́rẹ̀ arábìnrin lọ ẹni eré ànábì iná wà nínú náà ànábì nínú náà gbogbo sẹ́rẹ́ tó ṣe yẹn ọ̀rọ̀ burúkú tí máa ń sọ sáwọn èèyàn yóò máa nígbà míì yóò sọ fún èèyàn kápá rẹ̀ látara àwọn ìwà burúkú kan tí èèyàn gbà kó tóbi ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sẹ̀ bọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní pààyàn ọ̀pọ̀lọpọ̀ ní òṣèṣìná ọ̀pọ̀lọpọ̀ ní ògbówó ìlémá ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tá tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ jama brothers sisters masha allah alhamdulillah àti fatima asokuma àmọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa náà ní ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹ wo bí tíṣe tọ́n ti yọ sí wa mẹ́rin kan wá ti gbọ́rọ̀ lọ́rọ̀ dé kò sì dákẹ́ ajíà ọmọ ẹ̀dí àmọ̀ sọ̀rọ̀ míì àbí bẹ́ẹ̀ bá kẹ́ sàlàyé fún ìbádà wọn wá gbọ́ ìwọ́ wá kó láàrin wọn ìwọ́ ìwọ́ kó láàrin wọn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé fọwọ́ ìlú lè pa nígbà ní ká má fa àwọn yìí ká má fi kí láwọn máa fi àwọn náà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá tọ́pọ̀ wá láṣẹ tó ní ká máa fi àwọn ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká máa fi rántí ọlọ́run àwọn yìí ká máa fi rántí ọlọ́run anábìnrin látàjì àlìsánà kàrọ́ ti bá mi zikiri láà májẹ̀ ẹnu rẹ̀ ó dúó àwọn rẹ̀ májẹ̀ ó dúó ń gbà kọ́kàn látara kọ́ máa rántí ọlọ́run astaghfirullah astaghfirullah àdùá ọmọ fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọmọ sàdùá gbogbo ọlọ́mọ sàdùá àwọn rẹ kò ní dúró látara àdùá gbogbo nǹkan lọ́mọ béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan ọlọ́run fún mi lépo ọlọ́run fún mi níyọ̀ ọlọ́run fún mi lẹ́ran ọlọ́run fún mi ọlọ́run fún mi nísun ọlọ́run jíṣẹ́ mọ́ ọrọ̀run ọlọ́run jẹ́ ewédú ọrọ̀run ọlọ́run fún mi láta ọlọ́run fún mi tòmátò ọlọ́run fún mi mangi ọlọ́run fún mi lásọ ọlọ́run fún mi bàtà má pé ipá rẹ̀ ká bẹ́ o kò sí ìtìpá rẹ̀ ká kọ́dà ipá rẹ̀ ọ̀ka iyọ̀ sí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ dẹ̀yàn òwò jẹ̀mọ́ ọmọ ìyá kan ọlọ́nkẹ́ ọlọ́wọ́n fẹ́ dáwò olóhun gbàgbé one million naira sẹ́yìn mọ́tò tó wọ̀n rántí mọ́ one million naira mẹkáníkì ní wọ́n wá jáàkì mọ́tò ń jọkàn lọ́wọ́ rí láìlọ́nà yẹn bẹ̀ lọ́ba gbé jáde lọ́ba dowó mẹkáníkì wọn ah, lágbájá owó lọ́wọ́ ń bì óò olówó yẹn ó ti tó bí oṣù méjì mo fẹ́ lọ bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi kan ni mo wá fẹ́ fún lówó yẹn yẹn wá padà ráyè lọ síbẹ̀ dẹ̀ má ọ̀tọ̀ níbi tí mo padà gbà lọ mo ti wá gbàgbé ó sì gbowó náà ó tó fi kún tilẹ̀ owó tẹ̀yàn ní tó fi gbàgbé wá mi lọ sẹ́yìn mọ́tò nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ nígbà tí ìgbà wá dé ọlọ́run wá yí gbà padà ẹni tàwí ìwà rán ọmọ rẹ̀ pé kó lè bá wọn ra nígbà tí gbogbo mọ́tò ó dánú kọlẹ̀ kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ ọwọ́ wa ní òkùnkùn kò sówó tó fẹ́ra kò sówó tó fẹ́ra epo tó tàn sí àwọn nìkan mọ̀ òun kó lè bá wọn ni ó ní kó lè bá wọn ra ọwọ́ fún ní twenty naira nígbà tí naira ní ẹni tí wọ́n rán ní kándù wá dé ọba ní fifteen naira ló ń rà arákùnrin ní rọ rọ ó lè ra kándù fifteen naira fẹ́mi lọ sílé ọkàn yẹn ten naira ni wọ́n tà mẹ́ five naira yẹn ó wà important <laughs> Allahu akbar five naira yẹn ó wà very important to me now. wọ́n sọ àlọ́lẹ̀ ra kándù etí ọ̀sánra tó oní fifteen fifteen thousand kọ́ fifteen naira jàmá mùsùlùmí nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́ ẹ dákun torí tọ́lọ́run ọba wa ẹjí ká dẹni ọlọ́run ẹ máa ń pèèyàn dáadáa bí ẹ bá dẹni ọlọ́run kọ́lá èèyàn máa bẹ lọ́run fún ọlọ́run bá sà sọ mí dẹni rẹ ọlọ́run fi fi sínú àwọn òlé rẹ ọ máa bẹ́ẹ̀ tó bá sì ti fi ọ́sà ní wọn ilé ayé rẹ̀ ti nítumà nínú tá à ń fẹnu ṣe onílà àdúà àdúà àdúà kọ́mọ̀ pé ìyá aládùà ọmọ aládùà àbú aládùà ìtọ́mọ̀ torí àdúà ní máa jẹ́ káyé èèyàn rọrùn àtọrun ọlọ́run kúlù máa yá àbáwo bí kùn rọ́bì láwùlá àdúà òkùn ọlọ́run tí ìbá jẹ́ pé ń sàdúà ni èmi ọba ti yà sí àdúà tí à ń ṣe lójú máa yà sí gbogbo òjò tí ń rọ̀ òòrùn tí ń ràn àti gbogbo tí ń jáde táà ń jẹ yìí <laughs> ọlọ́run bá ní àdúrà tẹ́lẹ̀ ṣe nì bẹ́ẹ̀ bá sàdúrà inú níyà sí mà <laughs> èyí tó ń fi rojọ́ káàkiri ẹ̀ kí ló dé tó ọ̀fẹ́ ká jòkó lẹ̀ kọ́ ọmọ sí kíní kọ́ ọmọ sàdúrà ọkàn ní free time jòkó lẹ̀ kọ́ ọmọ sàdúrà ọwá gbé fóònù ọwá ń sọ̀rọ̀ ọ́díò ń pósìtì ọ́díò káàkiri ẹ̀rí lágbájá ẹ̀rí tàmàdò mọ̀sọ̀sọ̀kúsọ nínú tẹ́ ma fi àwọn sí al'amru bil ma'ruf kí ma pàṣẹ dáadáa kí ma ṣèwáàsí ma bá wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run kí ma bọ́ kan àwọn èèyàn sọ̀rọ̀ anábì ni mara minkum munkara ẹni bá rí tí ọkàn kọ̀ ọlẹ́ òjẹ́ yorùbá biyẹ́ di kọ́fọwọ́ rẹ̀ yí padà ọmọ lẹ́mú yẹsùtọ́kì fábìlì sáàmì tí ò bá wá lágbára pẹ̀lú ọwọ́ kọfẹ́nu ṣe kíní kọfẹ́nu sọ èyí tó náà sọ ní ọlọ́run ọgbà lọ́wọ́ ẹ̀ nínú táwọn tá máa fa wọn ṣe òun ẹmọ wà lọlẹ̀ bá lágbájá ẹmọ lè bá kejì náà bọ́kọ àti ìyàwó náà ní ẹ̀tọ́ wọn ẹ parí ẹ̀ ọmọ àti bàbá ẹmọ wò wọ́n ra o èyí bàbá àtàwọn ọmọ ẹmọ wò wọ́n ra o ẹ̀gbọ́n àtàbúrò ẹmọ wò wọ́n ra o nínú tọ́lọ́wọ́n bá aláàtórí ẹ̀ fún nínú dáadáa tó lọ́n ṣe fún wa látara ọ̀tá bá ń bá wọn sọ nítorí pé ẹgbà mi mọ̀ràn kí ló fi sọ ẹnu ẹ̀tọ́ mi sọ́nà kí ló fi sọ ẹnu kọ́dà ẹni tí ò wá bá ọ ọ máa pa àwọn èèyàn pé mo fẹ́ kí tàwọn èèyàn máa da aládùúgbò wá wá nítorí sẹ́yìn ọ̀dà kí ni wọ́n ń ṣe ń sìn ó ṣe máa ń sìn kan báyìí ó ṣe sìn kan báyìí ó ṣe sìn kan báyìí àìmọye àwọn èèyàn tó ti nàró wọ́n ti dìde látara ọ̀rọ̀ táwọn advice lásán táwọn èèyàn fáwọn èèyàn advice lásán tí wọ́n ṣe wà yẹn kò gbówó fún mi ọ̀bọ̀ tọ́gbà mi mọ̀ràn wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́jìyà alùgbàdì àdánwò nílé ayé pẹ̀lú sábàbí ọ̀rọ̀ ẹnu wa o níjọ́ lè kìí àmà kọ́lọ́mọ́ sọ ọlọ́mọ ná látara ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa kọ́lọ́mọ aláà kọ́sọ́ èyí tá a bá ti sọ tí ọ̀dà kọlọmọsà ìsàforíjì fún wa ń bẹ̀ gbogbo èyí tí ọ̀dà kọlọmọsà ìgbàlẹ́sìn fún wa kọlọmọsà wà lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik والسلام عليكم ورحمة الله وبركاته اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين